الله وبركاته سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وكنت علما dájúdájú oríṣiríṣi nǹkan láti mẹ́nu bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àlànà ìdàkóso náà nílẹ̀ mọ̀fẹ́mi sọ̀rọ̀ wà wà ayé wa ìwé sílẹ̀. láti pàkéjì sí ní ìbámu pẹ̀lú àwọn tẹ̀lé ṣẹ́kùn ìsìlámù tẹ̀lé yẹn rahma allah ta'ala tó tọ́ka sí fún wa nínú síra àlàkéjìlú alwàkùnfìyà níbi tó a ti gbọ́rọ̀ wá débi kí ni àkéjìlú ahlẹ̀ sunnah wal jamaa'ah min awliya kí ni àbísọ́kà àwọn tó ń tẹ̀lé sunnah níbi ọ̀hún sallallahu alaihi wa alihi wa sallam kí ni ìgbàgbọ́ wọn nípa àwọn wọlé ọlọ. láti mẹ́nu lé nínú ìdánilẹ́kọ̀ọ́ àti síwájú. mo kéré òṣùpá yìí ṣe jẹ́ ní ti tẹ̀lé sọ́nà tó láàrin rẹ̀ àti àwọn ẹni tó ń fi ọ̀nà kan tàbí ọ̀nà ní ìtàkùn súnà nẹ́bí sọ̀rọ̀ bá wà ìwà ìlú tẹ́lẹ̀. nítorí pé oníkálukú ohun tó ń tẹ̀lé tó sì gbàgbọ́ àrípé náà ni ọmọ gbé lárugẹ oníkálukú ohun tó kà fún lànà òun náà ni ọmọ wòye pé oníkálukú ọgbọ́dọ̀ máa tẹ̀lé. ṣùgbọ́n a ti máa kó dodo kò pé méjì ẹyọ kan ṣoṣo náà ni. ìlànà ìdánabi sallallahu alaihi wasallam mú wa fún wa ọ̀hàn kò sókùnkùn òun lọ́nà gbogbo nítorí bá ti tàkó nígbẹ́. eléyìí lọ́fà ló fi jẹ́ pé yọ jẹ́ pàtàkì tó sì ṣe kókó nínú ìgbésí ayé pé òun mú súnà nàbì sallallahu alaihi wasallam òun mú ní kókó òun sì ṣe lọ́nà fún wọn jẹ́ alátakò fún kò sí tàbí ṣùgbọ́n ẹni tó bá dì mú ti ń tẹ̀lé yọ làwọn ọ̀tá wọn pọ̀ alátakò ọ̀pọ̀ ọ̀tá tí ọmọ ṣe bí ọ̀rẹ́ ọ̀pọ̀ ọ̀tá tí ó sì fojú hàn gbangba ṣùgbọ́n àgbọ́dọ̀ ti torí wọn kápá súnà nàbì sallallahu alaihi wasallam orí tí wọ́n bá pàtì tèmi náà bá pàtì ojú ọ̀nà yẹn tí ìsojú ọ̀nà òdodo tí òdì ń tọ́ parẹ́ ẹsì mà gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wa sallam ti sọ la tazalu ta'ifatun min ummati ala al-haqqi zahirin la yadurruhum man khadalahu hatta ya'tiya amrullah wa hum ala dhalik apá kan nínú ọjọ́ mi kò ní yé jẹ́ ẹni tó di òdodo mú tí wọ́n sì lékè borí látàrí òdodo tí wọ́n dì mú yẹn ẹni tó rìn wọ́n sí tí ọkà wọ́n sí kò rí wọn gbèsè nínú àwọn èèyàn títí tí àṣẹ Ọlọ́run ọba tí ò fi dé eléyìí fi hàn abó ti ṣe pàtàkì tó káwa náà jẹ́ kan nínú àwọn tí Ànábì sallallahu alaihi wasallam ń ròyìn fún ààyè àwọn tó ti kórè òdodo náà wọ́n máa wà wọn ò ní yẹ̀ wọn ò ní gbò kúrò lórí òdodo yìí tí wọn náà bá jọkàn nínú wọn kú oríire o wọn sọ lẹ́nu wọn bọ olùpẹjẹ yéé sì nǹkan bàbàrà ṣùgbọ́n ìtọ́jà ni pé tí mo ṣe tọ́ba tọlọ́mù tó ṣe déédéé wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam o má súnà kí àwọn ẹni tó takò súnà nípa gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí àwọn martezila àwọn màtúrídìyà àwọn àṣàìrọ̀ àwọn kùlàbíyà kò lè nínú wọn kó mọ ọlọ́rẹ̀ o ní ìgbà tó ṣe pé àwọn tako súnà nàbì sallallahu alaihi lágùn abẹ yẹn lè máa tẹ̀lé súnà tà nàbì sallallahu alaihi wasallam bí àwọn kọ̀dàríyà tàbí àwọn kí wọ́n nífẹ̀ẹ́ sí ọ kí wọ́n fẹ́ràn ìlànà anabi sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ ò lè máa tẹ̀lé súnà yìí kó o sì dìmú lọ́wọ́ méjèèjì kẹ́ni tó ṣe kó tako súnà nípasẹ̀ yìí pé bóyá tọ̀rí kọ́ ló ń kà kọ́ fẹ́ràn rẹ̀ kò sì ní fìgbà kan gba tiẹ̀ rárá rẹ̀ kó o lè máa tẹ̀lé súnà yìí kó o sì dìmú lọ́wọ́ méjèèjì táwọn ar àwọn Shia àwọn ọ̀tá àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹnìkan nínú ò lè fẹ́ràn rẹ̀ nítorí gẹ́gẹ́ bí n ta ti mà ẹ̀tù kìí fẹ́ràn sáná gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pọ̀ mọ́ lè kò sí bí wọ́n ti ṣe fẹ́ràn ọmọdé bẹ́ẹ̀ náà ni àwọn an-nawasiba àwọn ẹni tó ṣe é pé àwọn á máa ṣépè ní fáwọn ará ilé ànábì sallallahu alayhi wa alayhi wa kò sí bí wọ́n ṣe jẹ́ni tó di súnà mọ́ tí àwọn eléyàn fẹ́ràn rẹ̀ láéláé nítorí kẹ́ni tó di súnà mọ́ gbogbo àwọn sàbí lẹ́ni àpọ́nlé lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam lẹ́ni lẹ́ni àyẹ́sí lọ́dọ̀ tiẹ̀ kò sì báwọn ẹni tó jọ́ta àwọn ti ṣe fẹ́ràn rẹ̀ fahanihan laka thumma hanihan laka abọ́ ọyọ̀ atúbọ̀ ọyọ̀ tó bá jẹ́ ẹni tó di súnà ànábì sallallahu alaihi wasallam torí pé as-sunnatu hiya islam wal-islamu huwa as-sunnah idh la wujuda li ahadihima ìsìláàmù ní sunna sunna ni islam ọ̀kan nínú méjèèjì ò lè bẹ́ẹ̀ nígbà tí kejì ọ̀bá sí kò lè sí ìsìláàmù láìsí súnà kò sì lè sí súnà a àdúpẹ́ fọlọ̀ tó sì wá lẹ́ni tí ń wá ìmọ̀ tó sì sì wá lọ́kàn lẹ́ni tí ń sojú kòkòrò láti mọ kí ló dodo kí ni ìlànà anábì sallallahu alaihi wasallam kálíbà àgbárùkù ti láti lè bá a máa fi tó lọ́wọ́ ṣe tí o ṣe tiwa lọ́kàn nínú ẹni tí ń wá kí ló tako súnà kó wọn lè bá dì í mú kí ni tó tako lànà ànábì sallallahu alaihi wasallam kó wọn lè bá fi sọ̀nà adúpẹ́tọ́ náà ò ṣe tiwa bẹ́ẹ̀. lẹ́yìn wá gba náà àmọ́ pé dá ti sọ́ ó ti pọ̀ jọjọ àyè dá ti sílẹ̀ fún ìbéèrè nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tó ti síwájú ó lè má tó ẹni tó lè ṣeé ṣe láti pé kí ẹni tó ní béèrè mi ò rí béèrè rẹ̀ ṣe. á fi àyè tò ní sílẹ̀ fún ìbéèrè àwọn ẹni tó bá ní béèrè téèyàn bá ti béèrè kéèyàn béèrè ní tí ó wúlò fún yàn ní tí ó ṣèyàn láǹfààní tí ó sì sọmọ ẹ̀yẹ èèyàn mùsùlùmí láǹfààní ṣùgbọ́n ká sọ́ra fún ìbéèrè lórúkọ pé mi náà béèrè ìbéèrè lórúkọ pé wọ́n gbóhùn tèmi náà àbí béèrè lórúkọ pé mo fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn dájúdájú àkókò kálukú wá wọn ó kọjá ká máa fi ṣàwàdà ó sì kọjá ká máa fi ṣẹ̀fẹ̀ á sì mọ̀ ẹgbẹ́ ẹ̀sìn wa wọ́n fẹ́ ká mọ̀ nípa rẹ̀ eléyìí náà lọ́lọ́run fi ní fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹ béèrè lọ́dọ̀ àwọn ẹni tí máa rán ni létí táwọn mọ̀ nígbà tẹ́yìn bá jẹ́ ni tí ọmọ kéèyàn sọ́ra kó sì ṣe béèrè nípa tó ti mà torí kọ́ mọ́ bá àbàtì kò jẹ́ fẹ́lómi ó sì sọ́ra nípa àbéèrè tó sọ ẹ́ ti ṣẹ̀fẹ̀ lásán nítorí pé àláyè fún eléyìn kéèyàn sì sọ́ra fún ìbéèrè tó ṣe pé ìyẹn fẹ́ fi dánú bí ẹlòmíì ni nínú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ẹ̀sìn islam ọ̀kọ́ wa wọ́n máa ṣe béèrè ìtúsípá fi bẹ́ lómi lọ́kàn jẹ́ ìtúsípá máa wá kó fi bá wa gbẹ́ lómi ní fún màá lórí kó fi bá wa gba pọ́npọ́ lẹ́yìn ọrùn kẹ́là ní ẹ̀ka bá sí ọ wíwá tí ẹ lọ́ọ́ kẹ́yẹ́jú ẹ eléyìí ní ti islam kọ́ wa ní ẹ̀ka bá sáyé dá sí ọ yẹ̀yẹ̀ rán yẹn wọ́n bá yín wọ wọ́n bá yín dá sí ọ̀rọ̀ yẹn. ó sì bá yín yanjú àwọ̀ yẹn ètò kíkọ́ wá gbé wá síbi ìdánilẹ́kọ̀ọ́ kọ́ pàtẹ́ rẹ̀ síta bí mẹ́jọ ó wá jẹ́ kí bẹ́ẹ̀ ń ti bọ̀ yanjú ẹ̀ lọ́mọ akínlágbádá mo fi béèrè yẹn báwì ẹ̀rí mẹ́sẹ̀ bá ń wa làwa ń dà ọmọ bọ́ ibà lẹ́ nìkan nú àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan jà àmọ́ bẹ́ẹ̀ fẹ́ fi béèrè bẹ́ẹ̀ nìkan wí ni wàláhì táwa bá mọ̀ bẹ́ẹ̀ àní dà táwa bá fi bẹ́ẹ̀ nìkan wí fẹ́ẹ́ fi ba tiẹ̀ jẹ́ àbọ̀ fẹ́ẹ́ fi tu owó láàrin jà àní dáhùn ìbéèrè tá a mọ̀ ipò béèrè láti fi gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yìí kó lè bá a máa ṣe bọ́lọ́run ọba ti ṣe ń fẹ́ ní máa wù wá láti dáhùn yìí sì béèrè tó fẹ́ fi bọ́mọ ìyá rẹ wí torí pé alimuslimu akul mùsùlùmí tẹ ẹrí yẹn ọmọ ìyá mùsùlùmí ni a lè wà ká má ṣẹ̀ra wa tábà ṣẹ̀ra wa já máa wọ́nà láti tún sí ìwádìí kíkà gbé wá sáàrin gbangba ìkẹ́ ẹ̀dá fún ìbéèrè báyìí mo ní tó sì mọ̀ pọ́ọ̀rọ̀ rẹ tó fẹ́ fi bá wí náà ń ń kalẹ̀ wọ́n wà ní fún ọba ọ̀nà ń pàtà eléyìí kò dáa tó ọlọ́run bá ràn wá lọ fún wa ní àgbọ́yé tó dára nínú ẹ̀sìn wa ó ràn wá lọ lórí àti máa fi tá à ń bá ń wa Wọ́n ti ń bèèrè. Ẹjọ́ ìwò àwọn ẹgbẹ́ tí mo ti rí kọjú àwọn ọ̀rọ̀mùsẹ́ tó máa ń kọ bóyá bí àwọn kùnú ti mọ̀ tàbí kúrúpà fún àti máa ń parẹ́. Sáà lè ṣe àwọn kúrúpà yìí bá fún ẹlẹ́gbẹ̀ẹ́. Àwọn oúnjẹ àwọn Christian ti bẹ̀rẹ̀ ṣàlàyé pé a lè jẹ àwọn oúnjẹ wọn. Àti pé tó máa fún wa ní nǹkan bí ẹ̀bùn. Tó bá jọ wọ́n jẹ ní pé pọ́ǹpì láti ṣiṣẹ́ tàbí òṣìṣẹ́ ìjọba. Tó bá dé pé wọ́n há àwọn nǹkan ẹbí ráì. Tó tún wá fi bí ẹran tí bóyá bí àdìrẹ́ tó kéèyàn lọ pa ṣẹ́rù ajẹyẹ náà tó tọ́ sí àgbà náà. alhamdulilayi béèrè alákọ̀ọ́kọ́ ẹni àwọn alukurani kan bẹ tó ti pé wọ́n tẹ̀ jáde tó ti pé ní parí wọn wọ́n fi àdúrà sí parí wọn àdúrà yẹn wọ́n máa sábà kọ sí lókè pé du'a'u khatmil qur'an du'a'u khatmil qur'an àdúrà kíkí alukurani jà àdúrà kíkí alukurani jà ẹnikẹ́ni ipò tí a fẹ́ tó àdúrà yìí sí tọ́ba mu àbí ọba mu alihamudulilayi irú àwọn àdúrà báyìí ìwádìí fi hàn igi wọn ọ̀wá láti ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam fanabi máa ń ṣe irú àdúrà bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá kí alukur'an jà ṣùgbọ́n sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala nínú majmu'il fatawa wọn wọ́n ti àlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹgbà wa rú rẹ̀ ó wá láti ọdọ apá kan nínú àwọn sàábì wípé wọ́n máa ṣe ìtọ́jọ́ bí àwọn àdúrà báyẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá kí alukur'ani tán ní iwájú àwọn míì nínú àwọn sàábì àti gbọ́ pé nìkan takò wọn nípa àti ni ti sọ pé kò burú kéèyàn ṣe ètò bá wù nínú nínú tírà rẹ̀ yẹn ó ṣàlàyé àwọn oríṣi apá kan nínú àwọn àdúrà yẹn fún wa wọ́n sì yọ wọ́n sínú àwọn tírà tó dá dúró gédégbé ètò a àwọn tírà yẹn níbi tí ti yọrú àwọn àdúrà yẹn sọ́tọ̀ nínú àwọn àdúrà tí Ibn Taymiyyah rahimahullah sọ pé àwọn sàbí máa ń yìí ti àwọn àdúrà báyẹn náà sì ti mà àdúrà gbàtà kí nítorí pé amalul bir tilawatul qur'an amalul bir iṣẹ́ ìtẹ̀lẹ́tọ̀ lọ́ọ̀ ní kákí alukur'an ẹ̀yin sì mà kíkẹ́ ọlọ́run bá sọ pé yá ayọ̀ alladhina amanu taqullaha wabtaghu ilayhi alwasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun ẹ̀yin olùgbàgbọ́dọ̀dọ̀ ẹ páyọ̀ ọlọ́run ẹ sì máa fi iṣẹ́ rí yín sàtẹ̀gùn síwájú ọlọ́ eléyìí ni tafsir tó dáa tó dọ́gba fún àyà yìí ẹ máa fi sẹ́ẹ̀rẹ̀ yín sàtẹ̀gùn síwájú ọlọ́ gẹ́gẹ́ bí ẹ ti ti mà nínú tàwọn ashabul ghari thalatha àwọn ẹni tó ṣubú sínú kòtò tọ́lọ̀ ní kápátá ó bò wọ́n mọ́lẹ̀ tí oníkálukú wọn tí wọ́n ní kọ́ máa fi tó ṣe ń dáadáa láàrin rẹ̀ sọ́lọ̀ sàtẹ̀gùn bọ́yọ́ lọ́wọ́ bá ajẹ́ gbá wọn kúrò nínú ìpọ́njú yìí báyìí kálukú sì ń sọ tó ṣe láàrin rẹ̀ sọ́lọ̀ tọ́mọ̀ pé òun ṣe ń torí tèèyàn ǹjẹ́ ìwọ ọlọ́run tó bá ṣe pé tí mo ṣe yìí torí ọlọ́run ni mo ṣe ṣe é ajẹ́ pé kó kó wa là nínú ìpọ́njú tá a wà yìí àpáta sì sí díẹ̀ gbàtẹ́nì kejì náà sọ díẹ̀ àpáta tún sí díẹ̀ gbàtẹ́nì kẹta náà sọ tó ṣe nítorí tọ́lọ́ àpáta tún sí lọ́nà tí gbogbo wọn fi jáde torí ẹ̀ láti sọ pé alwasilatu as-sahihatu al-mashru'atu hiya an tatawaffaqa ila Allah bi'amalin salihin 'amiltahu lillahi khalisan kó fi sẹ́ẹ̀rí tó dọ́gba pẹ̀lú sunnah nabi sallallahu alayhi wa tó ṣe ń torí ọba nìkan fi ṣàtẹ̀kùn wà lùkùrán tí mo ké ṣe nǹkan báyìí nu ìtọ́dà ṣùgbọ́n kó ké níwọ̀n nìkan kí ṣe pé ká ké kó ké níwọ̀n nìkan wá fi ṣàtẹ̀kùn síwájú ọlọ́run ọ̀ ń nínú ìtọ́dà torí ẹ eléyìí jẹ́ ti àdúrà tí wọ́n máa ń ṣe níparí kíkẹ́ tí kò sí tó burú nínú irú àdúrà bẹ́ẹ̀. ìbéèrè tẹ́ tún wá sí nípa wípé àwọn ẹlẹ́sìn kiriyó àwọn ànàsárá tó máa ń ṣe ọdún wọn lẹ́yìn tá a ti dáhùn wípé ìwádìí fi hàn wá wípé gbogbo ẹ̀bùn tí wọ́n bá bùn wá látàrí pé wọ́n ń sọdún wọn kò burú nínú ká gba ẹ̀bùn yìí lópin ìgbà tó ṣe wípé ẹ̀bùn tí wọ́n bùn wá yẹn kò sí ẹran tí wọ́n dún bú ń bẹ̀ àmọ́tẹ́ran tí wọ́n bá dún bú bá wà ń bẹ ànígbà gẹ́gẹ́ bá ti ṣe sọ kíkọ́ wá láti ọ̀dọ̀ apá kan nínú àwọn sàábì ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gẹ́gẹ́ bí Aisha ọlọ́run bá kó yanu sí wọn Ali ibn Abi Talib ọlọ́run bá kó yanu sí wọn àwọn sàábì yàtọ̀ àwọn sàábì mi sàlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe tọ́ka gbẹ̀gùn àmọ́ ká má gbà tí wọ́n bá dún bú nítorí ọdún yìí ẹ wá pété yẹn máa ń ṣiṣẹ́ oṣù ó ti ṣe pé ń bi iṣẹ́ téèyàn wà wọ́n á fún yàn kan nítorí ọdún èyí táwọn nàṣọ́ra ń ṣe ǹjẹ́ àwa lè gba ẹ̀bùn yìí bí àbá lè gbà á sọ pé ìtọ́ dáa jù onígbé tó bá ti kébi tá à ti ń yẹn á tún máa fún wa lẹ́bùn náà nítorí ọdún àwọn mùsùlùmí ajẹ́ pé kò sí tó burú nu ká wọ́n máa dá ni bí wọ́n léèrè kí ni ṣe tọ́dún àwọn ẹ kì í fún wa lẹ́bùn bẹ́ẹ̀ sì ni àti mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí láti jọ ṣiṣẹ́ papọ̀ níbi iṣẹ́ yìí. sẹ́wọ́n wá fún yẹn lẹ́bùn nínú àwọn ẹ̀bùn tí wọ́n fún yìí látàrí ọdún àwọn ànàfọ́ ṣùgbọ́n tó ti pẹ́ kù tí wọ́n fún wa yìí báyìí ó jẹ́ adìẹ lẹ́tà lẹ́dúnbú ó jẹ́ ewúrẹ́ lẹ́tà lẹ́dúnbú ó jẹ́ àgùntàn àbí màálù dà lẹ́dúnbú ó ní sáà wà lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn fún ọdún àwọn ẹ̀nà fún ara yẹn pàtó kékeré ń tẹ ẹni ká lọ́gbà òun náà lẹ́ran tí wọ́n bá dún bú nítorí ọdún yìí ṣùgbọ́n ààyè ẹran ń kọ́ ṣé alẹ́gbà àbá àlẹ́gbà ìtọ́tọ́ ni pé àgbọ̀dọ̀ gbà nítorí pé ara yẹn náà á padà dún bú ẹ̀ kọ́lá kó fi wọn mùsùlùmí ló dún bú ẹ̀ ẹ mọ̀ pé ara yẹn wọ́n fi sọ́ọ́rí kíni ọdún àwọn yẹn òun náà wà bẹ́ẹ̀ wọ́n máa ń ẹran gan tí wọ́n tún bú nítorí wọn àfẹ́ ṣe mọ̀lódì ẹran tí wọ́n tún bú nítorí wọn àfẹ́ sọdún hijra gbogbo ẹ̀kọ́ tó kọ jẹ́ nínú òfin ọlọ́run ọba torí gbogbo ẹ̀ ń bẹ nínú máa kò ilẹ̀ bèyí lẹ́rìí rìlẹ̀ lọ́kọ̀tún bẹ̀rẹ̀ akóló àṣìlẹ̀ mẹ́tẹ́kẹ̀ jàwáàbẹ mi àjùlẹ̀ mi dà gbogbo ọ̀kọ̀kan nínú wọn tún bú wọn torí àdáda lẹ̀ torí délé ò ní jẹ́ kó gbọ́dọ̀ dúnbù rẹ̀ kọjẹ́ lọ́pàá la fi pẹ́ kó tó ti sọ rí ọ̀kan nínú ọdún àwọn kèfèrí aláàbọ̀dọ̀ jẹ́ ẹranfẹ́ nítorí pé ọwọ́ abẹ́ wà máa ń ilẹ̀ bìí lè rọ ìrìn ilẹ̀ wọ́lá wàhálà náà bẹ̀rẹ̀. mo gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Sudan wọ́n fẹ́ kàn fún àbúrò àkàrà tó jẹ́ kan tó wà náà nítorí ṣẹlẹ̀ ni pé ìgbà tí wàhálà kan ṣẹlẹ̀ ní Sudan àwọn tí wọ́n jẹ́ Christian láàrin wọn ra mùsùlùmí wọn lọ́wọ́ so nísìn àwọn Christian wọn fẹ́ fọ́jọ́ àwọn muslim bí fún ọ̀rẹ́ tó wà volunteer táwọn ló bá wọn kọ́ nínú church láti lè fún ọ̀rẹ́ ṣe hàn pé àwọn ọmọ rírì nǹkan náà fún wa láwọn kọ́ ni ẹlẹ́gẹ̀ẹ́jì ń bẹ̀ ni pé àdéhùn tí wọ́n bá ń kà fún wa pé oníṣẹ́ ọlọ́run kọ àsọ̀bíyà bí ẹ̀ máa tètè lọ sójú ọ̀nà bẹ́ẹ̀ bí ẹ̀ ti dàgbò lórí bẹ́ẹ̀ bí ẹ̀ ti kú lórí bẹ́ẹ̀ tó rẹ̀ níbẹ̀ kò sí lára àdúgbò yìí tí ó bá sọ̀bíyà yẹn ṣé ó ní ṣe pẹ̀lú tribe pé mo jẹ́ Yorùbá Ìgbò àbóṣe pẹ̀lú nationality pé mo jẹ́ Nàìjíríà mo jẹ́ Amẹ́ríkà láti bá a sọ̀rọ̀ táwọn méjì nke mùsùlùmí bí àwọn àlọ́kọ́ sábàtì bàkàrà wa lọ́wọ́ lórí àti àjíbù kankan táwọn náà lè san wọ́n rẹ̀ padà pẹ̀lú pé káwa náà ká pẹ̀lú wọn kádìjọ kádìjọ jọ kọ́ ilé ẹ̀sìn tiwọn ìjọ wa tọ́bi rárá ẹ rárá yín lọ láti ti bàjẹ́ lórílẹ̀ ọlọ́run bá ti sọ pé wàdà tó ti rú pẹ̀lú ọ̀sùn ìbáraẹ̀dẹ́ tó sùn àhìhá ẹ gbọ́dọ̀ ti bàjẹ́ lórílẹ̀ lẹ́yìn ìgbà tó lọ ti tún ṣe ẹ gbọ́dọ̀ jóbìlẹ̀ jẹ́ rárá lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti tún lẹ̀ torí délé àmọ́ wa rárá wọn lọ lórí àtikọ́ bí tá ti máa tẹ̀bọ sọ́lọ̀ lórí àtikọ́ bí tá ti máa sòtà ah, kì ti ìrànlọ́wọ́ lílé yẹn ìbàjẹ́ mi ọlọ́run bá ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu على الإثم والعدوان إما أنا لا يرى ولا تتلي تلوم أتلوري أتقاي ولوم ما تجاني جوا ọlọ́wọ́ bọ̀ ṣùgbọ́n ti pé wọ́n ràn yín lọ́wọ́ lódodo ẹnìkan nínú wọn wá fẹ́ kọ́lé èyí wọ́n ràn lọ láti kọ́lé rẹ̀ alẹ́ sí. wọ́n ràn yín lódodo ọmọ nínú wọn ràn yín lọ́wọ́ lódodo ebi wọn pẹ́ nìkan nínú wọn èyí sì ló ń jẹ bẹ́ẹ̀ fún wàhálà ìtọ́jà rẹ̀ mọ́kẹ́ wọn ràn lọwọ lórí mi tí wọ́n ti máa ti máa a ètò burú pátá gbà nínú oṣù rárá. ìbéèrè òun náà ni wípé ní lórí àti gbèjà ẹ̀yà tàbí ẹ̀ràn ẹ̀yà tàbí ẹ̀ràn wa. Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ọ̀kan nínú àwọn Ansar tó ikọ́ nínú àwọn Muhajirun ọ̀fẹ́ fi àjẹun ó kígbe ní ó kígbàjarì ó ní rẹ̀ gbà mí o wọ́n kó wọ́n tètè sunna ni yaalẹ muhajiri ẹ̀yin ará madina ẹ̀yin ará maka ẹgbẹmí náà subhanallah nípa muhammed sallallahu alayhi wa sallam wọn ti dáwọn lóògbé awa bi da'wal jahiliyyati wa ana bayna ọkùnrin ǹjẹ́ ìpè ayé ojú dúdú lẹ́yìn máa pè é wọ́n ti dì da'uha fa innaha muntina ẹ pàtì torí pé ń rìn bí òkú kí ó ní ìrọ̀ ọmọ kó nílùú ọmọ ìlú káládùúgbò ọmọ àdúgbò á nǹkan tó burú ni kì í jẹ́ á ní lọ síwájú kì í sì jọ àtẹ̀gbẹ́. ntí máa pa èèyàn pọ̀ téèyàn fi dọ̀kan téèyàn fi pọ̀ téèyàn fi lágbára lọ ẹ̀ka mójútó wọ́n lè Islam ṣùgbọ́n kì í ṣe ntí máa pín ni wọn náà wò ó gbogbo nǹkan míì tó bá lérò pé yóò jẹ pọ̀ yóò jẹ níláárí yóò jẹ tó èèyàn yóò jẹ tó gbé hàn wàláhì ló gbé kò sí ọ̀nà ń yàtọ̀ sí Islam eba ti ti sàpèjúwe lórí tìrìtìrì tó bá fẹ́ yàrá lọ fẹ́ wò wá rí i pé gbogbo ẹni tó ń jọ sọ yorùbá kọ́ ni ìwé ìjọjẹ́ kankan náà gbogbo ẹni tẹ̀sí jọjẹ́ ló kankan náà kọ́lẹ̀ ẹjọ́jọ́ máa dúpọ̀ kan náà gbogbo ẹni tẹ̀sí jọjọ́ máa dúpọ̀ kan náà kọ́lẹ̀ ẹjọ́jọ́ máa ká kan náà gbogbo ẹni tẹ̀sí jọjọ́ máa ká kan náà kọ́lẹ̀ ẹjọ́jọ́ máa ẹ̀dẹ̀ kan náà gbogbo ẹni tẹ̀sí jọjẹ́ ọmọ ẹ̀dẹ̀ kan náà kọ́lẹ̀ ẹjọ́jọ́ máa bàbá kan náà jọjọ́ máa torí rẹ̀ mẹ̀ndẹ̀ àbídà àwọn ìjẹ́lélẹ́ yẹ fọwọ́ jùtẹ́ omi jùtẹ́ ìnà. ẹni tí wọ́n pín irúfẹ́ ayé ojú dúdú pé kí ògbó mójútó rẹ̀ kí ìwò mójútó rẹ̀ káwọ́sọ mójútó rẹ̀ kẹ́lí pamọ́ bẹ́ẹ̀ ni kejì sí fọwọ́ jùtẹ́ omi jùtẹ́ ìnà èkó kan yóò jẹ nínú àwọn èkó náà o. fàdúrú bìdà àwọn ìdílé ìdílé ti sàmákùn bí hàn alimusulimu ibadallah orúkọ tó lọ́n fi pè yín kẹ́ torí di eléyìí báyìí ẹ wá ní sọ́wọ́ abẹ́rẹ́ kéèyàn máa jà fẹ́yà rẹ̀ máa jà fúnra rẹ̀ máa jà rẹ̀ máa jà fún ti ń jà fún Yorùbá lásán yẹn ní mọ̀gbà tí ó fi aburú sí ọmọ rẹ̀ mùsùlùmí torí kò ń bá àjà ní mọ̀gbà tó fa aburú sí ọmọ rẹ̀ mùsùlùmí torí Odùduwà congress eléyìí lọ́jà yìí ti ọ̀rọ̀ islam wọ́n sì máa ń ké kí Odùduwà yín tó máa bẹ sí islam bẹ àbí òsì tí kúkú ń bẹ islam ni máa ń promote èèyàn ṣùgbọ́n kúkú nǹkan míì wà á rí pé yóò máa sẹ́yìn ni yóò máa fàyàn sẹ́yìn ni torí délé islam ni ká mú tuntun kì í ṣe nǹkan míì bẹ́ẹ̀ tó bá lọ ń jà fún orílẹ̀-èdè rẹ wà á rí pé tó ti ń jà fún nàìjíríà wà á máa fi àbùkù káwọn ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí republic of benin wọn máa fàbùkù káwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí tó ń bá wọn bá wá láti kó dogoa wọn máa fàbùkù káwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí tó ń bá wọn wá láti Egypt subhanallah ẹsìn lọ pé mùsùlùmí alimusulimu akun mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí tó ń gbogbo tó bá dé láyé tó bá ti gbọ́dọ̀ sọ Allahu Allah Allahu akbar àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ní bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ní bẹ́ẹ̀ torí délé mùsùlùmí kì í fi ọ ìyẹn wo àpèjúwe lè yàrá máa ṣẹlẹ̀ léde tẹ hajj ètò ìsìnkú àrà àpèjúwe mi tààrí fi wé ma gbogbo yẹn látòrí kù mẹ́rẹ̀ ẹ̀yà ayé wọ́n péjọ sí bo mẹ́kà wàá rí àwọn tó ṣe pé kúkúrú kúkúrú báyìí lọ́lọ́run dá wọn àwọn ẹlòmíì wọn ga dáadáa àwọn ẹlòmíì gbogbo bó bá ti lè wù kó híùjù tó ó fáwọn tó tó lù rẹ mẹ́ta gbogbo oníkálukú àtijọ́ tó wọn jọ lọ́wọ́ àwọn ṣe tí imáni àti islam bá ń bẹ lọ́kàn rẹ̀ wàláì lórí ọmọ àdùn ni pé a ah, mo dúpẹ́ bọ́lọ̀ tí ń sọ̀nà mú mo dúpẹ́ bọ́lọ̀ tí ń sin nọ́mbà mú tó ti pé islam mo mú. tí ẹnìkan bá pín Allahu Akbar tiẹ̀ ó lè jẹ́ ìpínlẹ̀ tì kò jọ tí tí bá dáadáa rí pé náà sọ bí àwọn àwọn Turkiya ó lè sọ pé yẹn nítorí náà gbà lérò ní kíni àtìbọ́. tòbá ń sẹ́fọ́ áfíríkà ni tí ọmọ nǹkan gbé dé Allahu akbar tọ̀tọ̀rọ̀ Allahu akbar lọ́nà tó alhamdulillah. ẹ̀sìn wọ̀gbẹ̀ sábà sálámà tí wọ́n bá tọ́ assalamu alaykum wa rahmatullah assalamu alaykum wa rahmatullah ẹnìkan ti wọ́n ní assalamu alaykum ala kulli hal sálámà lọ́nà sáfù. tùwárí pé inú ló tún dùn torí ẹ̀ ló ẹnìkan bọ̀ láti Jamaica wàláhì tẹ́bá ti rí ráyìn lọ́kàn onímọ̀gbà tó fi ẹ̀rí àtọ̀yà àpàdé wọn ah, ya hajj salamu alaykum ya hajj wọn ni mọ̀gbọ́ ju èdè bá ń lọ wọn ọmọ nǹkan mímọ̀ nínú èdè ara wọn àmọ́ salamu alaykum ya hajj kó ti tó salamu alaykum ya muslim mi wò lọ́wọ́ kí yóò bá ní wọn náà mọ̀ tó bá kẹ́yà ara bá fẹ́ ara yín tó lẹ́bà pàdé ara yín lẹ́bà máa sọ ìbò good morning. Ibùdó sọ pé ẹ káàárọ̀ òkè yóò mọ òun kan localize òun. Ìgbọ́n tó bá sọ pé ẹ káàárọ̀ ẹ káàárọ̀ and then what? wa máa treat mi treat ẹ̀ kàwé fọ́ọ̀n. Àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tí yóò tún máa commonize Yorùbá tí wọ́n kà fún un kí ẹ káàárọ̀ ó lè má dáhùn. So tí ọ̀rọ̀ wa ní ọ̀dà búburú wọ́n kúrì ọkùnrin tó kọlà sí ọlẹ́ẹ̀kẹ́ tó ń bú mi ni nígbà tí wọ́n ti sọ pé ẹ káàárọ̀ kọ̀dá o ẹ dákun mùsùlùmí wò lọ sọ fún pé àtìsẹ́lẹ̀mù àlèkùn tó wà ló gbẹnu fálágbá kan. kódà kó ti pẹ́ ń jà sẹ́wọ̀n tó yóò gbé wàlẹ́kùn sọ̀rọ̀ torí kó ti mọ̀ pé ó di wàhálà tó lọ́rùn jọ pé ìdàrú kìíyà jẹjẹ tá a bá máa báyìí á ìsìláàmù nǹkan lọ ẹ̀ka dì mí ìsìláàmù nǹkan lọ ẹ̀ka fún ẹlẹ́ wà tìyàwó rẹ̀ ń jà gbogbo lé ń ka kíka kíka gbogbo lé ń ka kíka kíka nígbà tó ẹrú pọ̀ náà a lọ sànú tó lọ́ba wọlé òtún sálámà ẹrú tún bà lọ́ba nítọ̀ sàlámà àlékún ẹ káàbọ̀ tọmọ kó o ní fẹ́ dáhùn ọ̀dọ̀ ẹ̀kú lé àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀lùkọ́ àlékún sọ. torí ọ̀ fẹ́ gbèsè ní ọ̀gbìn dà ọ̀sẹ̀ yà rẹ̀ ó túmọ̀ sí pé alẹ́ ìsìlámù ya'lu wala yu'la alayhi ìsìlámù ló máa ń ga kò sí lè ga ju ìsìlámù lọ nàmà tírì tó àwọn ṣe àwọn ọ̀yà nàìjíríà látọ̀rọ̀ ìgbà ẹ̀kọ́ wa pé ọ̀rọ̀ sábà wọn máa ń pé fún ìlànà ìṣòro ara ìgbé àkọ́wá ẹ̀rọ ìṣòro ẹ̀ṣọ́ ààbò wọn lè tó kí ni ẹ̀kọ́ láàrin àwọn sábà. alhamdulilayi ìbéèrè yín pàtàkì ike nínú ìpìlẹ̀ ìlànà àwọn ṣíà kò náà ní àtàkìyà àtàkìyà ìtumọ̀ rẹ̀ ni pé ohun tó wà nínú rẹ̀ yéésù lọ sọ jáde yukhfuna fi anfusihim ma la yubduna lak bí ti àwọn mọ̀nàfíkì wọ́n máa gbé pamọ́ sínú wọn tí wọ́n ní sọ fún wa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn tí a ti sọ pé at-taqiyyatu min dinihi káfẹ́jẹ̀ sínú máa tutọ́ funfun jáde nínú ẹ̀sìn àwọn ni. wa man lam ya'khudh biha ẹni tí wọ́n bá ti dààmú kó lọ́ọ́ máa lo kì í tọ̀kan nù àwọn kọ́nà àwọn ti sọ yìí pé àtàkìyẹ̀tù tẹ̀sàtù àṣẹ́rì dì wọ́n ní nine over ten gbogbo ẹ̀sìn ìnirọ́ pípa kọjá pé nítorí àlọ́kàn rẹ̀ kọ́ ló ń gbé hàn á àdúpẹ́ fọlọ́ tó yọ àwa lọ́wọ́ ọ̀rọ̀ àdúpẹ́ fọlọ́ tó tó amúnáfíkì àdínì ṣùgbọ́n wá ní ǹjẹ́ tí eléyìí bá yé wa àwọn sábẹ́ sì sọ ilé kò nánà fún ṣùgbọ́n náà tẹ́lẹ̀ àná mẹ́ta bá ra wọn kan lásìkò tọkàn wa làánà lásìkò tí ọkàn wa làánà tí kìí ṣe tàkìyà rú tàwọn ṣí àná kẹlà àkókò ta ló ń ṣe ta ló máa ń rẹ́rìn tọkàn rẹ̀ ó sì máa làánà yẹn àwọn sábì táwa ló ń tàkìyà ṣíà ẹ̀ríkì ọ̀nà yàtọ̀ orí ṣíà yẹn àwọn ìsìn wọn àkùdá òmùgbà wọn lànà ọlọ́run takò lànà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. ṣùgbọ́n ìtàwọn àtàbí ń sè wọ́n kọ́ látọ̀dọ̀ anábì sọ̀rọ̀ bá àdìsẹ́là wípé yìí ṣe gbogbo ọ̀dà ló fi hàn pé mo mọ̀ ọ́ lọ́jà nítorí pé tó o bá fi hàn pọ̀ ọ̀mà lọ́jà nígbà míì ò ní rí mú dáadáa. gẹ́gẹ́ bá nàbí ti inna Muhammadan ẹ̀rù ń bà mí kí wọ́n mọ̀ sọ ká pé muhammadu pa àwọn tàbí rẹ̀ torí pé àfihàn ti ń ṣe ni lójú àwọn èèyàn ti tàbí lò. torí ẹ̀ ló ti jẹ́ pé táwọn tàbí tí wọ́n bá pàṣẹ àwọn mùnáfẹ̀sẹ̀ wọ́n lè rẹ́rìn sí wọn nígbà tó kà wọ́n lànà. tí wọ́n bá pàdé kèfèrí wọ́n rẹ́rìn sí wọn nígbà tó kà wọ́n lànà. wọ́n rò bóyá torí pé ọ̀ gbọ́dọ̀ fẹ́ràn kèfèrí dénú ṣùgbọ́n àwọn ọkọ̀ kò sí dáadáa nígbà tí ọba ti jẹ́ pé kíni òun pẹ̀lú àwọn kájọ lẹ̀ dí àkókò láti dínà wọn láti fẹ̀sì òun pẹ̀lú àwọn kájọ rárá wọn lọ́wọ́ lórí àti lé ọkọ̀ lé rẹ̀ láti lé ọkọ̀ lù rẹ̀ kọ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọkọ̀ kẹ́ sí dáadáa sí wọn ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fẹ́ràn wọn dọ́kàn rẹ̀ sílẹ̀ tó bá pàdé ẹ̀ka rẹ̀ ti dé àná bá àmọ́ tí wọ́n bẹ lọ́kàn rẹ̀ kẹ̀lá الولاء للمسلمين والبراء من الكفار والمشركين kọ́ọ̀gbá táwọn mùsùlùmí oṣù mọ́pámẹ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn kèfèrí àtàwọn ọ̀sẹ̀ bọ̀ àbí òye wa báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yà àfikọ́ jẹ́ pé ó ń ṣe dáadáa sẹ́ni tí ò sábúrú sí ọ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fẹ́ dọ́kà rẹ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ dọ́kà rẹ̀ eléyìí ní táwọn ìsàlẹ̀ ń dọ́kà rẹ̀ nà sábà kọ́. question ọlọ́run ní àwọn ọ̀rẹ́ dá àwọn ìràwọ̀ fún ìlú mẹ́ta pé láti ṣọ̀tún sọ́mọ̀ láti máa lé àwọn ìṣẹ̀dá fún àti láti máa fẹ́ ọ̀nà mọ̀ fún wa lórí ìjà àti lórí ìgboro. ìbéèrè wa ni pé gẹ́gẹ́ bí wọ́n ti sáré pé kò ga káwọn gbogbo kọ́ wọn fi pọ̀ sí ìtò máa tẹ̀ ní sísọ. wọ́n ti sáré pé àwọn olùmọ̀ kan sọ pé a tún lè mọ̀ wo ìmọ̀ bóyá àgbàjá ìjáde ilé ìrántí ní àtàkùn ilé ìrántí bí a ti gbà bá padà ilé ìrántí mọ́. bọ̀ sí pé ṣé kájẹ̀ ilé ìṣúná ìtò wa tẹ̀lé ló lé ṣé ìgbàláyè wa ńgbà tó jẹ́ pé kí nǹkan mẹ́ta ni wọ́n ní ó wà mọ́. ẹlẹ́kejì ní kwẹ́sàn ni pé mo ní àkáǹtì ní báńkì kan ó wá sẹ́ndì mẹ́sẹ̀jì ni pé interest ọ̀ndẹ́ ni àti kò rí owó mi. bọ̀ tí n tó débẹ̀ ẹ̀rù bá mi pé ó mọ̀ jẹ́ pé ìgbà nínú àpò mi máa ń tèjọ́ ọ́ndẹ́ ní àtọ́nù pé ó tó kó kúrò lórí láì sí ìdè bá ń pé kéwù ìgbà ẹ̀ wá fún ìkàwé alhamdulilah ẹlẹ́nu bí sọlọ́ wà wà ní wàhálà ìwòsílẹ̀ wọ́n sọ fún àǹfààní mẹ́ta níbẹ̀ fáwọn ará wọ akọ́kọ́ kì í sàn náà bí lọ sọ bẹ́ẹ̀ ọ̀tàdà sọ̀bí ìlú àwọn ọlọ sọ bẹ́ẹ̀ ọ̀tàdà ibùdó lọ́hàmà ẹ̀sẹ̀lú ọlọ sọ bẹ́ẹ̀ wọ́n àǹfààní mẹ́ta níbẹ̀ fáwọn ará wọ ó sì fún gbogbo pé láti náà kọ̀ á ní alákùnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sàlàyé yẹn ó sì lẹ́ni tó bá wà nǹkan mí tó yàtọ̀ sílé yẹn látara ara wọ onítọ̀hún ti ṣìlá ṣùgbọ́n ìta sọ ìgbàgbé látara ara wọ alìmọ̀ bíi sáà kúndùlá wa látara ara wọ alìmọ̀ bá lùbẹ́tì àti tuyọ̀ àbí òtù yọ gbogbo eléyìí ọ̀tà kópa àfi mánì ọ̀tà kópa àfi mánì abẹ́ pé àfi mánì náà nítorí pé sáà lùbẹ́tì àti bá yọ látara ara wọ àfi mánì tòtà bá ti sara rẹ̀ mà wíkẹ́ bọ́yá ìràwọ̀ tó yọ yìí ó ń fi hàn wá wípé ilẹ̀ ti má. ilé òtí mà gbogbo àwọn fi mọ̀nà náà lóṣù wàhálà rẹ̀ tẹ́lẹ̀ yẹn jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. níta wá béèrè ìgbà tó báńkì sọ fún yẹn báyìí ti lé lórí àkáǹtì as an interest kí n tó wá dé báńkì yẹn ìyẹn wá yọ ọgọ́rùn-ún náírà ìyẹn yọ sọ̀rọ̀ tẹ́tẹ́ yẹn ti dà tí ìgbọ́n ló lé ngangan lèyẹn yọ kẹ́lá èyí tó lé ngangan lọ yọ èyí tó lé wàá wàá lò lọ́nà tó fi gbọ́ lọ́wọ́ ẹ̀ tó sì ní retí ládàá mbẹ́ ó lè fún yàn ó lè fún ọkọ fi tótó lẹ́sìtì ó sì lè fún wọn wọn kò gbálẹ̀ ibi tó bá dọ̀tí tó sì ní retí ládàá mbẹ́ ṣùgbọ́n àníyọ sọ̀rọ̀ ohun gangan lọ́gbà kọ́mọ̀tì pé owó mi lò fi dípò eléyìí tọ́wọ́ àti eléyìí tọkàn rẹ̀ ọmọ báyìí náà nọ́mbà six nọ́mbà five. nípa káwọn àlétà wájú àti ọ̀rọ̀ pípé pé náà tọ̀wọ́n á bèrè pé ṣé ẹ̀ ládàá ẹ̀ lọ́sẹ̀ tó wà fẹ́ pé wẹ́wọ́ ẹ̀ sí rẹ̀ àti tí bá bá lè jẹ́ ọ̀sán ti wá nílẹ̀ ẹlẹ́gẹ̀dẹ̀ ni pé wọ́n sọ pé níbi tí aláwọ̀ bí ti bá ti pàdé nù fúra ní wáyà tó já lọ́wọ́ abẹ́jẹ́ ìbátan àdúrà bẹ́ẹ̀. ìjọba àwọn méjì bá pàdé aláwọ̀ kan náà ni. nà kí wọ́n kó aláwọ̀ méjì papọ̀ a ìbéèrè ń léwu o kó lóun aláwọ̀ lọ́tọ̀ fàbíyìn alákọ̀ọ́kọ́ fanabi sallallahu alaihi wa sallam wọ́n sọ yìí pé tá a máa ma wúlá dá sí bẹ́ẹ̀ nínú sọ́kọ̀ alákọ̀ọ́kọ́ àti kí á pè rún. tí ọ̀wá rọrùn fún aláti rí ọ̀kan nu méjèèjì sí aláìmọ̀jẹ àbámọ̀jẹ torí ẹ̀. wọ́n ní kí wọ́n sọ ọrú ládánà wọ́n sọ àmọ́ wọ́n fi tẹ́ ẹ bá mọ̀ tí ò ti tó. ó túmọ̀ sí wọ́n pọ̀ débi ó pọ̀ àyà tí wọ́n tètè fẹ́ máa dítèsì rẹ̀ ni. a níbi láti máa dítèsì ọ̀wọ́ nàbí ó ti tó ṣe ẹni tó fẹ́ dáadáa ló tó bá ti pàdé lẹ́ẹ̀mejì nínú àyà kan náà Al-Qur'an bí agbára kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a Al-Qur'an yẹn ti wé dán Al-Qur'an kì í ti wé dán dáwà fi ti fi Allahu méjì bá ti pàdé a agbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí dìbò mòbínú mòbínú bá wà agbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ wò yáà ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ló sì nà tuntun kan fi ń takò lànà nàbì wa Muhammad sallallahu alayhi ẹ̀gbọ́n hudan lil muttaqin ọlọ́ni àkùránì ni tíra tá à ń sọ̀rọ̀ rẹ̀ ètò ìfikún kò fi tàkìtàkì nínú ẹ̀ abinimọ̀nà nípa àwọn olùpáyọ̀ lọ ọlọ́ni shahru ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin min al-huda wal-furqan oṣù ramadan láti àkùránì nínú ẹ̀ àkùránì tó ti ń gbé àwọn abinimọ̀nà láti máa ti àlàyé fáwọn èèyàn kí ni mọ̀nà kífì ní ti máa pín ìbàjẹ́ àti òdodo. sàkúránì wà fúnfún amànà títí kíkà máa lò gẹ́gẹ́ bí ìwé dán a'udhu billah ẹni tí bá ń ti bẹ́ẹ̀ kó tó bá lọ sọ́dọ̀ ọlọ́run lónìí kó tó dọ̀la. a'udhu billah ẹni tí bá ń ti bẹ́ẹ̀ lónìí kó wọ́n já fara o torí kó àwọn ẹlẹ́tí ọmọ là mọ́ lọ́wọ́ ẹni tí bá ń ti kó tó bá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́sọ̀ àkúránì ní لا تبدأوا لا تبدأوا أهل الكتاب بالسلام نعم لا تبدأوا أهل الكتاب بالسلام وأنا في شيء هو صار أنه يقتضي التحريم ويقتضي الفساد كما قلت كفرية إذا جرى في حرام kọtọ rárá kó tẹpẹ kókó sálámà sí àwọn àlùkìtà nasọra àbí ẹwò sí sálámà ìwé ìsọdọgba ni kíkò dúró kẹkọkọ kí wọn ní kíkí tètè sálámà ẹ káàárọ̀ ẹkú bí àná ẹ pẹ̀lẹ́ o àbí òye wa àmọ́ asẹlẹmù àlekù kéńké ni ẹni tí èsì mùsùlùmí àti sàlámù àlekù fún kí ló sọnù àbí òye wa ẹ gbọ́dọ̀ sọ asẹlẹmù àlekù fẹni tí èsì mùsùlùmí. ثم بس صور السلام عليكم فين على ابن كيداوي فين وعليكم الإمام ابن القيم رحمه الله إنه كتابة من فرعون أحكام أهل الذمة أو صيفين في أهل الكتاب فاتي وقين في السلام عليكم فاتي ودادا كوا نوع دام دادا إنتو لكي تنتبه لا يعني النبي الله عليه وسلم في وين صفي السلام عليكم ìjọ máa sọ ní àtìsáàmù àlejò pé ikú ọ̀jẹ̀ sí i sàlámì sí máa dáhùn wà àlejò. alhamdulilayi ndí sọ́ọ̀ ndí alàlámà Ibn al-Qayyim rahimahullah sọ. àwọn náà rí mi ṣùgbọ́n afẹ́ràn wọn púpọ̀ àwọn afẹ́ràn súnà àti ìṣòwò àìsílẹ̀ jù wọn lọ. torí pé tó wà nù súnà wà clear ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ sálámà sí ti sálámà ẹ̀ máa dáhùn ìgbé wà àlejò eléyìí báyìí والمطلق يبقى على إطلاقه حتى يرد التقييد ولا تقييد انت bá sọ tún ọ̀la bẹ́ẹ̀ láwọn lò fi àyàfi tí wọ́n bá sálámà sí dáadáa kò sí torí rẹ̀ bẹ́ẹ̀ làwọn máa lò títí tí tí ọ̀la òfìdí kò sí ní wá kó bá nàbí ti lọ. ọjọ́ bó ti jẹ́. Tó bá yẹ kó wá kó báyọ̀ ní ìlú ìgbéyàwó kí ni béèrè tán béèrè lọ. lórí àṣìyà. lórí àṣìyà. pé wọn akókò báyà lu èèyàn kí ni kéèyàn àkókò náà níjà rògbò. ẹ tí wọn akókò báyà lu yín ṣé ẹsẹ àṣọ bí àwọn pèlè kẹfẹ jà fún lu àbí mọ̀lẹ́bí yín àbí kìnìlá. torí pé ẹni tí wọn pa lórí gbé ń dáàbò bò lu rẹ̀ bàbá ọ̀ṣẹ́ yìí. ẹsẹ àṣọ bí àwọn pèlè lókun àti wọn jẹ́ mùsùlùmí ni wọ́n. àbí òye wa mùsùlùmí ni wa ìlú mùsùlùmí ni ìlú yín ọfẹ ti fẹ di ìlú yín wọn akọ nítorí rẹ bá a ń tẹsẹ yìí insha Allah náà lọlá sẹlẹ. ọ̀rọ̀ ń ṣe ìkà. alhamdulilayi. wọ́n ní tí bàbá bàbá èèyàn bàbá ńlẹ̀ yẹn bá ti jẹ́ ìkàlẹ̀ tí ẹ̀ka rẹ̀ lè ké lórí àwọn ọmọ rẹ̀ nínú òfin tọ́lọ̀ kò ní ké lórí àwọn ọmọ rẹ̀ àwọn lọ́dọ̀ àwọn èèyàn ó lè ké lórí àwọn ọmọ rẹ̀ tí wọ́n lè fi ẹ̀sẹ̀ bàbá ńlá bí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tí wọ́n máa fi sọ̀rọ̀ sí gbogbo gbà bàbá ńlá rẹ̀ tó ṣèlú díẹ̀ lọ́gbà wọ́n lòfin ọlọ́run ní wizra ukhra arẹwì ẹsẹ̀ fún onírú ẹrù ẹsẹ̀ lò. sọ̀tùtùrì délé yìí báyìí a ti tẹ̀síwájú lẹ́yìn rẹ̀ subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu الله أكبر الله أكبر máa ń jẹun láti fi ọwọ́ bọnú epo ìjọba bá fẹ́ mu ni pé a lè tún lo ọwọ́ ọ̀tún tá à ń fi jẹun náà láti fi gbé kọ́ bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀tún náà la lò lórí kọ́pù ọjọ́ ọ̀sán ju kó wá dé pé a fi ìwà fi ju àṣẹ tọ́ọ̀nù lọ nígbà àṣẹ tọ́ọ̀nù kó wọn fọwọ́ sí mu ni mùsùlùmí sì ni wọ bí ìta ṣe fà tí kọ́ọ̀pù bá dọ̀tí àpọ̀ ni ìwọ́n àgbọ̀dọ̀ fọwọ́ sí fi kọ́ọ̀pù sẹ́lẹ̀. wọ́n láwọn tún gbọ́ kí àwọn kankan wà tí wọ́n ní máa fa òkú kí ẹbí kí èèyàn máa jẹun gbóná. eléyẹn àti gbogbo ọjọ́ oúnjẹ tó bá ti jóná gbogbo eléyẹn ọ̀ ń bẹ min qabili ma la yuqalu bil ra'y ọbẹ̀ nù kẹsí yàn gbọdọ̀ fi orí lásán sọ. wọ́n á tó bọ̀rọ̀ á nà fún ẹnìkan tó sọ rẹ̀. ẹni tó bá sọ orí rẹ̀ àpò fún mẹ́rin wa wọ́n á di olódodo. tí gbogbo ẹni tí òbí ti láyé oúnjẹ tó ti jóná wọn ń jẹ lọ́pàá. àìmọye èèyàn tí èdè oúnjẹ tó jóná ló sì ń bàjá. àìmọye olówó ó ti kó oúnjẹ tó jóná ní máa ń bò oúnjẹ kí oṣù والله أعلم تمنى ولكن أقرأ عليك يا شيخ ولكن هل يجوز للمسلمة أن تعتكف وهي حائل؟ فإن جواب توبة مسلمين يومين كوفي الاعتكاف لا كوفي الدين الاعتكاف لا يكون إلا في المساجد والمرأة الحائض لا يجوز لها أن تدخل المساجد akéde àtìkẹ́ àbàtì náà ní kíláàsì obìnrin tó ti ṣe nǹkan oṣù pọ̀tọ́kọ́ ní kíláàsì torí délé obìnrin tó ti nǹkan oṣù ní ti àtìkà tóbi ìbá wa ti wá dá kíjọ́ mẹ́wàá ló ń fẹ́ ṣe àtìkà tó wá ṣẹlẹ̀ sí kíjọ́ mẹ́wàá yẹn tó fẹ́ tó ti nǹkan oṣù ọ̀pá yìí ọ̀pá dálé wọn tó wá parí nǹkan oṣù rẹ̀ tí ọjọ́ mẹ́wàá yẹn ọba ti pè é tòṣùwọ́n tí yọ̀nà bẹ́ẹ̀ ní mọ́tíláṣí lẹ́sùn tí ń sìn kan sùn kẹlà ọ̀dọ́ nígbà náà. Nígbà látọ̀ lóru, wọ́n kò sínú sunna, ká mú mi lóru, wọ́n kò sínú sunna, òkú jókòó ló bẹ̀rẹ̀ ìwé ìtọ́jà àti ní ká lóṣù ká fi mọ̀ ní ká jókòó ká fi mọ̀ ní wọ́n méjèèjì náà lọ́tọ̀ ìwé ìtọ́jà àti náà ní ká lóṣù àti ká jókòó ká láwọn ní ìgbà sábà jẹ àfi súnà nàbì sọ̀rọ̀ bá wà ìwọ̀ sílẹ̀ mi káàrin bí ajẹ́ sọ àwọn láwọ̀ rẹ̀ wọ́n sì máa láàbọ̀ rẹ̀ nítorí kẹ́ ẹ̀ bí tó wà nínú oúnjẹ kẹjẹ yìí ṣùgbọ́n lẹ́sẹ̀ oúnjẹ dáàbì dáàbì lábọ̀ yóò jẹ kó ń jẹ tó mọ wọn bá lókè tá a bá ti gbóni ló wá ti pọ̀ lápọ̀jù tá a dé láti ẹran ẹran jú tá a tó láàlábọ̀ nàkírò eléyìí yóò ti ta ẹnu àlà tó ń jẹ ó mọ wọn bá sọ́nà tá a fi lè jẹ tán tá a bá jẹ tán tá a fi làbọ̀ àwọn ibi tó yé wà láàrú oúnjẹ tá a jẹ. bákan náà wà lọ sùn náà títí ọba jẹun dáhùn. tó o fọwọ́ rẹ tí nǹkan kan bá sọwọ́ rẹ wọ̀ lọ wà téèyàn bá ń jẹun tó o fọwọ́ rẹ tó fi lọ sùn tí nǹkan kan bá sọwọ́ rẹ wọ̀ wà nǹkan púpọ̀ lè lọ́wọ́ bá tí lẹ́yìn ìgbà tó bá nǹkan burúkú ọdẹ àwọn lọ́wọ́ jẹ nígbà táwọn máa ń gbọ́ kíkọ kíkọ àwọn olùkọ́ ẹ̀rọ ẹni wọn á ti jẹ yàn lọ́wọ́ wọn gé jẹ lọ àbí nǹkan di nǹkan mìíràn bákan náà káwọn fún wa àwọn kòkòrò burúkú lè súnmọ́ ẹ lọ́wọ́ rẹlùmí tó bá ti jẹun tán òròjú ọba kódà kò ní lè ti lọ fọwọ́ òsì ní gbomi ìwé wọn nígbà tí ó ti bẹ̀rẹ̀ sí jọ lórí ìdílé káwọn ẹ̀kọ́ wa lẹ́yìn ìgbà tí a bá jẹun tán Now, number nine. Sorry. wọ́n ní pé òwúrọ̀ kábí àkùránì sórí rọ́ọ̀kì àbúrò ẹ̀. kọ̀dá tó tó dáa ní kíkà gbọ́ àkùránì sáyẹ̀ tó ga bí pákó sẹ́wọ̀n ti yẹn sẹ́wọ̀n gbé àkùránì. ṣùgbọ́n kábí lórí rọ́ọ̀kì àbúrò ẹ̀ ní kọ̀dá tó nítorí kíkà àkùránì lákòókò bẹ̀nu ẹ̀ kí wọ́n àwọn ènìyàn wá ti sọ. ẹ wo twenty three years lọ́nà tó sọ àkùránì ìkànnì wọn á gbé kalẹ̀ kó gbé polú ọ̀gá bẹ́ẹ̀ ní kan abẹ́ẹ̀ níbẹ̀ á sùpánù bá kọ̀dá tó kọ̀dá tó lóríṣẹ́ lè àgbọ̀dọ̀ gbé kalẹ̀ lẹ̀ láti gbọ́dọ̀ gbé torí ìtẹ́ lásán ká gbé torí kankan. ọ̀gbìn múná sẹ̀gà àgùnrán yẹn ọ̀tọ́ pé tọ́lá bẹ́ẹ̀ sí kọ́nà fi tọ́sọ́wọ́ ẹlòmíràn fi tọ́sọ́wọ́ yọ ọmọ wa sí. àtàwọn fún wa wọn náà fi tọ́sọ́ màkà wọn náà mọ̀ kó oorun kan tó ti pé ọlọ́run tàn án ní ọmọ ọrùn lára tọ̀ rẹ̀ tó bá pọ̀ ọ́nù gan nígbà mẹ́wàá lójúmọ́ tí ọmọ ọrùn oorun kan fà á ọmọ àfi sí àlùkùránì tó dáa bẹ́ẹ̀ òkùnkùn dáa bẹ́ẹ̀ ẹlòmí tó bá fẹ́ sí àlùkùránì àtọ́rùn kan lọ owó ìtìjọ́ fi hàn sí báyìí á ìwà ilé ẹ̀kọ́ gbá a lò ọ̀tọ̀ owó sẹ́wọ̀n kí ẹ̀ràn fi tá a rà àtọ́rùn kan lọ àfáàjẹ́ pé ló ti máa sí ọ̀rọ̀ lọ ọ̀dà bẹ́ẹ̀ kí èèyàn kún àlùkùránì ọ̀bẹ̀ nù pé ìyá máa

ọ̀gbọ́n ẹgbẹ́ ti mú lọ títí títí fi pé tó àánú rẹ̀ ká ti ń parí àbí òye ṣùgbọ́n yẹn lẹ́yìn àwọn gbogbo kìí sí kìí gbó tó bá ṣẹlẹ̀ pé o ti já wẹ́lẹ́wẹ́lẹ́ báwo lẹ́yìn tètè tẹ́lẹ̀ orí mẹ́lẹ̀ àbí kẹ́ sún náà kò sí ìtẹ̀sẹ̀ mi méjèèjì tó kù tẹ́lẹ̀ orí mẹ́lẹ̀ ẹ̀sìn sún náà kẹ́bí rẹ̀ fún àwọn obìnrin wà ó fi pàtàkì fún àti gbogbo àkùránì tó ń kó jọ táwọn èèyàn ń kà ń takura wọn olùkọ́ sún náà. نعم عليه السلام anabi orí bó ti rí nbọ ni wọn wá wà Allahu àdé àwọn dáná bisọ wọn wá àti sẹlẹm rí nígbà tó lọ́n gbé lọ sẹ́mà àwọn tẹ́ ń jẹ rìbá àwọn ń dènà àwọn tẹ́ ń parọ́ dènà mẹ́yìn àwọn ọ̀mùtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lọ́n bá fi irú ìyà tó wọ́n jẹ tó lọ́n fi ànábì sọ̀rọ̀ wá àríwá àríwá sẹ́lẹ̀ wọ́n ní táwọn eléyìí ò sínú sàárè wọn ni àgbo làná ti tèrè wọn fẹmẹ́rẹ́nà wà àmẹ́nà àgbo àgbègbè àgbo ìmọ̀ wọn tí wọn ti ṣe parí. sáyẹ́wò la fẹ́ ma fi kékeré bila wa alihamudulilayi níbi táwa wa níbi tí ma kà wa àwa wà ní gẹ́gùn ma kà wà ma kẹ́tù mi ná ṣàpàn níbi tí ma kà wa ti wà ibùlà òun tó a lè fi àpọn ibùlà òun níbi kébìlà ti wa níbi táwa yìí láfíríkà in general. sọ eléyìí tí ma ti gbé àmọ́ wa ibo ni ibùlà òun. ètò ọ̀run ètò ọ̀rọ̀ lápọ̀jù tù sẹ́wọ̀n kíkú lọ ń fẹ̀ dà ó fẹ̀ ta yóò rún gàgà lójúrí di ilé agbọ̀n àbúlà ọ̀run ó wá lè tètè kó dé pé àwọn kíkú là ń ọ̀rọ̀ àtẹ̀gbẹ́ ìgbà yóò sì lè lọ straight lágbọ̀n ibi tẹ́yìn wà ó sì lè tẹ̀gbẹ́ ságbọ̀n àbòmí ibi tẹ́yìn wà lòṣùgbọ́n generally ibi táwa wáyé if lánàá lójú kọ torí pé if tèmi má ká wà tiwa ó lè jẹun tètè bá a fi kíbla fáìnà tó eléyìí agbèsórí ọ̀pọ̀n rọ̀jù ọ̀pọ̀n rọ̀jù tó agbèsórí ìmọ̀ tí kò lágbára tó ìjọdájú sáká ṣùgbọ́n tó tẹ̀wọ̀n tó eléyìí orí rẹ̀ lágbèsí eléyìí àwọn ti hàn wá kí kíbla fún ẹ̀dá owó pé tó ibi táwọn kọjú sí iná ní kíbla alhamdulilá ọ̀nà kékeré tibẹ̀ káyí padà tibẹ̀ káyí tagídí. wọ́n ní tí èèyàn máa ń kírun lọ tí ó kìyàn ń rò kúrò tó fẹ́ kúrò lórí rẹ̀ kí lè yẹn sùn yẹn ti àwọn òbí lẹ́yìn rẹ̀ ṣe tọ́nu rọ̀ sí tí ó sì máa bá rẹ̀ lọ tí wọ́n sọ bá ṣe dáa bí rọ̀ lọ pa mí ní dípò ọ̀pá ọ̀pá mi kúrò lórí rẹ̀ gbogbo bó ti kúrò sí tó àkórí ẹ̀ náà tó ń ṣàlọ́ wá ti kúrò rẹ̀. أعوذ بالله كلمة أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان نعم wọ́n ní kí ni àti súnà kọ sí ká fi abọ́kẹ̀ jẹun ká wà fọwọ́ sínú àmọ́ tó burú parí. àmọ́ ìwádìí kò gbé mu. ìgbà kan wà tó máa fọwọ́ sínú abọ́sẹ́ abọ́sẹ́ ti jẹun ó tún á gbé mu kí òwe tó sọ yẹn nu. ìsọyìn kí ọpọlọ yóò kù ọjọ́ ìwé ti jẹ́ fún ẹ mú wọ́n pé nínú súnà ìlú ìka mẹ́ta ni ó da kí ìmọ̀ sí ìdíje. kí ẹnu súnà mẹ́ta ti wọ́n máa wá ayọ̀ ayọ̀ tó lẹ́ súnà tọ́ka sí ká máa kíka mẹ́ta jẹ. ìwọ olùka mẹ́ta náà ọ̀nà ẹ̀ látàkọ́ àpò ìfábẹ́là dàáyìn ìka mẹ́ta ẹ̀yìn lè fi kú kàá ẹbí bu ọkà ẹbí rán ọbẹ̀ ẹbí gbé lọ lẹ́nu kò sí ní bọ́ọ̀lù ìṣàwọ̀ bẹ́ẹ̀lẹ́ yẹn ní sọ́ọ̀rọ̀. ìjọba méjì yóò fún àwọn wọn pàṣẹ ara wọn tó ọkàn rà ẹbí máa fi mẹ́ta àtijọ. àtàwọn kúrò wá sẹ́mẹ̀tì náà rẹ̀ tí yẹn máa ń fi ọmọ ká mẹ́ta jọ. òun gan ló sọ yéèyàn yóò léèyàn jìnnà sí kí wọ́n fẹ̀sùn ìjọ́múnjẹ kan abolonjẹ kú jẹko bàtàdù wọn ò ní fi gbogbo eléyẹn kan torí pọ̀ nǹkan màkà mẹ́ta jẹun àbí ẹ̀kọ́ yàtọ̀ sẹ́ni tó pọ̀ màkà márà tó wà fún ọ̀gá ọ̀rẹ́ tó tó fi tẹ́kọ́ náà tó wà fún ọ̀bẹ tó tó wà yá gbogbo àrùn lọ́sọ̀rọ̀ ìdí lọ́wọ́ màkà mẹ́ta torí làwọn olùmọ̀ àti sọ pé ó súnmọ́ kó dé pé lílo bíbí gan-an gbásùn náà ẹ̀rọ ké síbi ọmọ ká mélòó lẹ́yìn máa bínú àbí àbí máa rà nílẹ̀ bínú báyìí ẹ̀ máa fi sẹ́yìn ẹ̀ fi mẹ́ta náà ẹ̀ fi gbé wọn ló súnmọ́ sí à yàtọ̀ sáwọn tí ọ̀gbẹ́ ti sani lílo síbi kan kókóró yìí bẹ́ẹ̀ ni nǹkan mẹ́rin wọ́n lílo síbi ìdíkẹ̀fẹ́ rí ni á ah! ọlọ́mọdé ọkọ̀ lọ́wọ́ dọ́ta náà àríṣe. ọba lè. bóyá nítorí oúnjẹ. tí ọba rọrùn wọn ní tí o bá rọrùn fún ká mẹ́ta àti kọlọ ìjọ Ọlọ́run ọlọ ìwà ní ìdìbò tó fi ká mí gbogbo náà parí. kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ àwa wí ni. ìgbé ẹni tí ọ̀fẹ́ yà wò ló bá ń tẹ̀sí ogójì ọdún ẹjọ́ afẹ́yàwó ẹ̀fẹ́ ọdún kan rẹ̀ ju gbogbo etí ọ̀fun gbòdì ọdún sí lọ gbogbo eléyà ẹ̀mí náà lọ wọ̀ á náà adé ti tó dé rọ́ sí sọ̀rọ̀ amẹ́sọ̀rọ̀ àìsọ̀lá tọ́ba eléyà tí wọ́n ti kọ́ ọlọ́fẹ́yàwó tó ṣùgbọ́n àwa ti gbọ́dọ̀ tú rẹ̀ káwọn parọ́ má lẹ́ ti sọ̀rọ̀ fún àwọn àríwá ni. a ti sọ a ti sọ pé a ti sọ a ti sàlàyé léyìn ẹ̀ kíkọ́ láti tẹ̀sí ìyẹn amẹ́ríkà tó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ẹ̀sọ́ gbogbo àwọn olùmọ̀ aláwọ̀ ọmọ ń parẹ̀ àbí ti tẹ̀sí wa parẹ̀ òfẹsẹ̀ rinlẹ̀ àwọn kan sọ pé sọ̀rí ìní kí n ti sọ̀rí náà. táwọn ẹ̀kọ́ táwọn ẹ̀kọ́ ilé ìwé agbófin Àwọn kò sí wàhálà mẹ́, kò sí wàhálà mẹ́. Wọ́n wà náà àwọn tàbí wọ́n sì wà náà àwọn mí náà omi nìdí gbogbo wọn kọ́ lẹ̀ jẹ́ sàbí torí bá lẹ́nu tó bá àtúnú àtọ́ fún gbogbo wọn sàbí wọn jẹ ó kú kí wọ́n àtẹ̀mí káde sòkòtò wa kó lè kágbìyànjú lẹ́yìn pé sẹ́yìn wọ́n ní wọ́n ti wọ́n ní láyé sẹ́kù wọ́n láyé sẹ́wù wọ́n láyé sẹ́kọ̀ yẹ̀wù wọ́n àlẹ́ rọ̀bì him yẹ̀sẹ̀ wọ́n pẹ̀lú. wọ́n ìtọ́rọ kẹ́nìkan ti rúkẹ́ afá wọ́n kì í sì ìtọ́rọ kẹ́nìkan báwọn fi gbóná mára torí báwọn wá kan wọ́n ti fi gbọ́n asálásán gbọ́ superstition olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró tí wọn náà bá ti ní kanu mẹ́rẹ̀ tó bá ní mẹ́rẹ̀ iṣẹ́ ò lè jọ kanu tó bá ti tẹ tó bá ti tapọ̀ kárí nù wọn mọ̀ dájú kọ́ jọ kanu tí ìmá ti tọrọ lóde nìkan kó serú kí á fún yẹn kálá ó ti jáde ó ti tọrọ lóde nìkan kó bọ̀ kí ní gbóná mọ́ra rí ó ti jáde ó ti gbé wọn sán lásán gbọ́ rí òjì jáde bí kò sọ pé o gbọ́dọ̀ wọ kẹ̀kẹ́ jọba ẹ̀ o gbọ́dọ̀ wọ bàtà jọba ẹ̀ ẹ̀ jọba ẹ̀ kọ́kí lọ kọ́kọ́ kí ọ láàárọ̀ ọjọ́ òun ní dáa jọba ẹ̀ kọ́kí lọ kọ́kọ́ kí ọ kìíní kan jọba kọ́sí ọ̀tún ẹsẹ̀ bàbá rẹ nìyẹn jọba kẹsì òsì ẹsẹ̀ yá rẹ nìyẹn ògèlè yẹn kẹtẹkẹtẹ lò o gbọ́dọ̀ travel jọba وعلى ربهم يتوكلون olúwa ẹlẹ́dàá àwọn àgbà tó ń parí. ọkọ̀ lórúkọ ọ̀sẹ̀lẹ̀ lórúkọ ọ̀sẹ̀lẹ̀ very good You know lórúkọ bá ti yàtọ̀ reality náà yàtọ̀ ẹlẹ́ẹ̀kejì onígbà ilé ìlànà anábì sallallahu alaihi wasallam wọn tẹ̀ ẹ̀sìn dáná bí sallallahu alaihi wasallam wa ni wọ́n ń ṣe wọn ò ní ẹnìkan míì tó la ìlànà kalẹ̀ fún wa yàtọ̀ sáà nàbì sallallahu alaihi wasallam ọjọ́ orí ẹ̀sìn tọ́nà wa fi rán àmì ìṣòro bá àtẹlẹ ó ti tó mélòó báyìí one thousand four hundred four hundred four hundred ó ti ju láti maka fún tó ṣe hijira wa ọdún mélòó ni ẹ ẹgbọdún ẹgbọdún mẹ́tàlá kẹbi fún ahàn one thousand four hundred and forty four sàtìdé tuntun náà fi bẹ̀rẹ̀ ní ó ní Islam àwọn tẹ̀blíkì tẹ́ ń sọ gbogbo òbí tó ninety years èwo wá ní ọjọ́ náà náà ẹ dáhùn ẹ dáhùn èwo ní ọjọ́ náà èwo lọ́nà máa ṣé ìtọ́jọ́ pé islam ti ń mú wá ni àbí kankan sẹ́nìkan jẹ́ ọlọ́jì ẹnìkan. nà islam ni because islam ni sunna dalọ́dá sunna lẹ̀ tani dalọ́ ọ̀rìjìnẹ̀tì ẹ̀ a. sọ àwọn púpọ̀ nǹkan míì ẹ̀rí pé ibìkan ló ti jáde wá àbí bẹ́ẹ̀ kọ́ ni ideology àwọn kan ni náà lẹ́sẹ̀ rí fáwọn tí ń ṣe wọ́n máa lọ sí ìlú wọn gbogbo gbà ìlú àwọn tó dálẹ̀. sòṣùgbọ́n bí irun Islam ti bẹ̀rẹ̀ Mẹ́kà wọlé lẹ́yìn níbi mo ní wọ́n fẹ́ lọ láyè rẹ̀ náà tọ́ba rí sẹ́